إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير هدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV ní ọjọ́ òní tí í ṣe ọjọ́ ìsìnáyìn déètì òní ni. Ọjọ́, ọjọ́ kẹjọ oṣù karùn-ún oṣù jùmọ́dá àlùwúlá ọdún 1443 ní ìjókòó yìí insha allah ohun tó jẹ́ àkórí ọ̀rọ̀ wa òun ni mo pè ní jama'atu tabligh sufiyun jama'atu at-tabligh sufiyun tí ó túmọ̀ sí sufi ní tabligh sufi ní tabligh tẹ̀blíìgì wọn kì í ṣe ahalùsùnà mo fẹ́ kí gbogbo wa kí a fi ara balẹ̀ ẹ má jẹ́ kí ara wa kó wá gàlègàlè ẹ jẹ́ kí a fi ara balẹ̀ láti gbọ́ ìdí àti àwọn ẹ̀rí tí ó fi orin ilẹ̀ fún wa wípé jama'atu tablig sufiyun sufi ni tablig ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí yóò máa jẹ́ ọ̀tun ọ̀rọ̀ àti odidi ọ̀rọ̀ lórí jama'atu tablig ìdí tí ó fi jẹ́ ọ̀tún ọ̀rọ̀ òun ni pé mo ti sọ̀rọ̀ lórí jama'atu tablig rí ní nǹkan bíi ọdún mẹ́tàlá sẹ́yìn bíi ọdún mẹ́tàlá sẹ́yìn ni mo ti sọ̀rọ̀ lórí Jama'atu Tabligh ọ̀rọ̀ náà nígbà tí mo sọ ọ́ ọ̀nà méjì ni mo gbà sọ ọ́ lásìkò ìgbà náà lásìkò kásẹ̀tì ni kásẹ̀tì tí rédíò máa ń play mo pe àkọlé ọ̀rọ̀ náà ní mọ̀fòhùmù lè mafuhum alikisos agboye ìtàn agboye ìtàn ọ̀rọ̀ náà jẹ́ ọ̀rọ̀ wákàtí kan ní ọdún náà. ojúpọ̀nà kejì òun ni pé mo ṣe ìwé kan tí mo pe àkọlé rẹ̀ ní àdínú nàjà àdínú nàjà ẹ̀sìn nìgbàlà nínú ìwé ẹ̀sìn ó jáde ní jùmọ́dà àlùwúlá oṣù karùn-ún bí irú oṣù taa wà nínú rẹ̀ yìí ọdún 1430 a sì wà ní ọdún 1433 lónìí tí a bá yọ kúrò nínú ara wọn ó ti tó ọdún mẹ́tàlá sẹ́yìn. ìdí tí ó fi jẹ́ ọ̀tún ọ̀rọ̀ nìyẹn lórí jama'a at-tabligh ìdí tí mo sì fi pè ìjókòó yìí ní odidi ọ̀rọ̀ tí mo fi kì í pẹ̀lú oríkì pé odidi ọ̀rọ̀ òun ni pé gbogbo ẹni tó yọ bá ti máa ń gbọ́ wáàsí mi mi ò lè má ta sí jama tẹ̀bílíìgì láti fi pè wọ́n sí àkíyèsí. Si nígbà tí a bá sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí ọ̀rọ̀ bá jẹ mọ́ wọn màá yan. àmọ́ ní ti àárọ̀ yìí àwọn gangan ni wọ́n ní ọ̀rọ̀ àwọn gangan ni ẹni ọ̀rọ̀ àwọn gangan ni ọ̀rọ̀ kan gbàngbàn. tó ṣẹ́wó mọ́ lára ìdí nìyí tó fi jẹ́ odidi ọ̀rọ̀ lórí jama'atu tabligh lẹ́ẹ̀kan sí mo kí wa káàbọ̀ sí ìkànnì talim TV mo sì kí wa káàbọ̀ sórí agbọ́ni ọ̀rọ̀ wa jama'atu tabligh sufiyun sufi ni tabligi tabligi wọn kì í ṣe ahalusunna gẹ́gẹ́ bí wọ́n ṣe máa pera wọn. àsìkò àsìkò ọ̀rọ̀ tó tí mo fẹ́ kó ìlà kúrò lára ẹ̀kọ́. lórí jama'atu tablighi bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà kò ní fẹjú púpọ̀ kò ní fẹjú púpọ̀ yóò jẹ́ ọ̀rọ̀ tó tó mọ ní ṣókí tó sì ṣàǹfààní fún ẹni tí ó ń wá òdodo. ẹ jẹ́ kí n gbé ọ̀rọ̀ jamaatu tẹ̀bílíìgì láti bi ìwé tí mo ṣe tí mo pè ní àdínú nàjà ní ọdún mẹ́tàlá sẹ́yìn. ìwé náà nìyí ó ní mo mú lọ́wọ́ yìí tí mo pè ní àdínú nàjà ẹ̀sìn ìgbàlà ìwé náà nìyí ìwé tí mo mú lọ́wọ́ yìí oríṣi abala ọ̀rọ̀ ẹ̀sìn mẹ́ta ni mo sọ sínú rẹ̀ abala àkọ́kọ́ ló ní í ṣe pẹ̀lú ìlànà òfin Islam lórí àwa mùsùlùmí òun náà ló sì jẹ́ ọ̀rọ̀ tó pọ̀ nínú ìwé tí mo mú lọ́wọ́ yìí. wọ́n máa ń pe kinní kan ní appendix nínú ìwé. òun náà ni ọ̀rọ̀ tí ó ń kọ̀wé tí ò sọ ní odidi àmọ́ tó jẹ́ ọ̀rọ̀ afarahẹ tóun náà dá dúró lọ́tọ̀ tó wá gbé sí ọwọ́ parí lẹ́yìn ìgbà tó parí ojúlówó ọ̀rọ̀ tó fẹ́ sọ. So ìwé yìí mo wá fi ọ̀rọ̀ ìjọ méjì mo fi ṣe ọ̀rọ̀ afarahẹ. ìjọ àkọ́kọ́ òun ni ìjọ Jama'atu Tabligh ìjọ kejì òun ni ìjọ Kọ̀dìríyà ìjọ Kọ̀dìríyà. àmọ́ ní ti jama'atu tablighi àwa tá a bá níwèé yìí lọ́wọ́ mo sọ̀rọ̀ lórí wọn láti page two two six títí dé page two five two láti page two two six títí dé page two five two mo sì pè àkórí ọ̀rọ̀ tiwọn ní mọ̀fùhùmù lèkìsọ̀s àgbọ́yé ìtàn kí ni ohun tí mo gbà lérò pẹ̀lú àgbọ́yé ìtàn tó sì jẹ́ pé ọ̀rọ̀ jamaatu tẹ̀blígì òun ni mo kó sínú ẹ̀. ohun tí mo gbà lérò ni wípé mo kọ́kọ́ ṣàlàyé ipò tí ìtàn sísọ wà nínú Islam àti bí ó ṣe jẹ́ pé Allah subhanahu wa ta'ala ó mú àwọn ìtàn òdodo kan wá fún wa nínú al àti bí ó ṣe jẹ́ pé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam òun náà mú àwọn ìtàn òdodo kan wá fún wa nínú àwọn àdíìsì rẹ̀ tó lálàáfíà. tó bẹ́ẹ̀ gẹ́ tí a fi mọ̀ wípé nínú ọ̀nà tí à ń gbà kọ́ni lẹ́kọ̀ọ́ òun ni ìtàn sísọ wà. So tó bẹ́ẹ̀ gẹ́ tí a fi mọ̀ wípé nínú ohun tí ènìyàn lè tẹ̀lé gẹ́gẹ́ bí ẹ̀rí rẹ̀ ìtàn náà jẹ́ kan nínú ẹ̀ yálà lórí àdìsọ́kàn ẹ̀sìn tàbí lórí ìjọsìn tàbí lórí ìṣe ọmọnìyàn nípa bẹ́ẹ̀ a wá rí wípé ọ̀rọ̀ ìtàn kò ṣeé yọ ọ́ lẹ̀ nínú Qur'an kódà súrà kan wà nínú Qur'an tó jẹ́ súrátù lè kọ́sọ̀s súrà àlè súrà àwọn ìtàn nínú súrà náà ni Allah subhanahu wa ta'ala ló ti sọ àwọn ìtàn àwọn ànẹ́bí ọlọ́run tí wọ́n ti kọjá lọ síwájú ànẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam yàtọ̀ sí pé àwọn ìtàn wọ́n tún jẹyọ nínú súrà míì bíi súràtù libakora bíi súràtù ali imran bíi súràtù sofat bíi súràtù li ambiya àwọn ìtàn jẹyọ káàkiri káàkiri káàkiri kódà àwọn àfẹ́sìn nígbà tí wọ́n ń pín ìsọ̀rí àwọn áyà lùkùránì sí sọ̀rí sọ̀rí wọ́n fa ìsọ̀rí áyà tí ń pa wá láṣẹ jáde àti áyà tí ń kọ àìdá fún wa bẹ́ẹ̀ náà ni wọ́n fa àwọn áyà tó jẹ́ ìtàn wọ́n fún un náà ní ìsọ̀rí tiẹ̀ pẹ̀lú ipò pàtàkì tí ìtàn wà nínú ẹ̀sìn wa nínú ayé wa. mo wá mú jamaatu tẹ̀blígì mo fi ṣe àpẹẹrẹ ìjọ tó jẹ́ pé ìtàn ó kúnnú ìwé wọn kan. tíra fàdọ́ìlù lè àmẹ́l tíra fàdọ́ìlù sọ̀dàkọ́t tíra fàdọ́ìlù lè hajj àti tíra tẹ́ ń pè ní àdúrúd tó jẹ́ pé èyíkéyìí mọ́sálásí tí bá ń bẹ lábẹ́ ìdarí jamaatu tablig ẹ̀ ní ṣaláìrí ọ̀kan tàbí méjì tàbí mẹ́ta nínú àwọn tíra yẹn tí wọ́n á kó sí mímbàrí tó jẹ́ pé wọ́n máa tà á láràárọ̀ fún àwọn jàmáà ohun tẹ́sì máa gbọ́ lẹ́nu jàmáàtù tẹ̀blígì ni ìtàn àwọn ẹni rí ìtàn àwọn ẹni rí mo wá ka àwọn tíra náà páálí tó páálí láti bẹ̀rẹ̀ dópin mo wá rí kàyéfì tó yẹ kí n fi pè wọ́n sákìyèsí lórí ẹ̀ mo wá rí àwọn ìtàn ìtàn tí a lè pè ní ìtàn ẹlẹ́jẹ̀ ìtàn tá a lè pè ní ìtàn gbáǹkọ́gbì ìtàn tá a lè pè ní ìtàn ó gbẹnu tán ìtàn tí ò lóko méjì ju ìtàn irọ́ ìtàn tí ó ń bẹ̀sìn jẹ́ mọ́ mùsùlùmí lọ́wọ́ mo wá ba nínú àwọn ìwé wọn. kódà lọ́jọ́ náà lọ́hùn nígbà tí mo kọ ìwé yìí gbogbo ojú ibi tí mo ti bá àwọn ìtàn burúkú yẹn mo scan rẹ̀ jáde sínú àwọn ìwé yìí tẹ́ bá wò dáadáa ẹ rí i pé ẹ rí bíi tébù ok ẹ rí bíi tébù nínú ibi tí wọ́n kó àwòrán yẹn sí mo ká wọn jáde ni kì í ṣe pé mo bá wọn tún kọ. mo ká wọn jáde ni fáyé pé ẹ̀yin ayé ẹ̀yin mùsùlùmí tẹ̀ ń bẹ láyé ẹ ṣọ́ra fún jamaatu tẹ̀blígì o lórí àwọn ìtàn ìtàn tó burú ju ìtàn ìjàpá àti yánnibó lọ. mo ṣe ìgbìyànjú yìí nígbà náà pẹ̀lú àníyàn láti pè wọ́n ṣàkíyèsí pé àwọn ìtàn tí ń bẹ́nu tí àyín yìí tẹ̀sí ń kà sí àwọn èèyàn létí tí wọ́n lérò pé ìtàn òdodo ni tí wọ́n mọ̀ pé ìtàn irọ́ ni tí wọ́n lérò pé ìtàn tó lè mú ni súnmọ́ ọlọ́run ni tí wọ́n ò mọ̀ wípé ìtàn tó máa gbé ni jìnnà sí àlọ́run ni ẹ kúrò ń bẹ́ẹ̀ pátápátá ẹ kúrò nínú ìwé yín pátápátá. nígbà tí mo ṣe kásẹ́ẹ̀tì tí mo ṣèwé lórí wọn lọ́gán náà lọ́hùn àwọn tẹ̀blíìgì dípò kí wọ́n ṣe àtúnṣe wọn ò ṣe àtúnṣe yorùbá bọ̀ wọ́n ní ẹni tó bá sùn làá jí a kì í jí apirọrọ. àwọn tẹ̀bílíìgì náà mọ̀ pé ohun tí mo fà jáde yẹn ọ wà nínú ìwé àwọn lásìkò tí mò ń sọ̀rọ̀ yìí àwọn àgbààgbà wọn kan àjọṣìjókòó àwọn tó wá bá mi ń lé wá bá mi ń lé èmi náà lọ bá àwọn kan ń lé. paríparí ẹ̀ mo lọ bá wọn ní morikas nígbà náà lọ́hùn mọ́sálásí ńlá mufta olanihun college of education ibẹ̀ ni wọ́n ti ń ṣe mọ́ríkàsì wọn mo lọ bá wọn ní ọjọ́ kan nínú àwọn ọjọ́ tí wọ́n máa ń péjọ síbẹ̀ pé ká jọ sọ àsọyé lórí àwọn ìtàn burúkú wọ̀nyí ení ẹlẹ́ẹ̀kejì lórí àwọn ìlànà tí wọ́n ń lò tó tako súnà ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam èjì àti lórí àwọn aburú kan tó ti jáde nínú jẹ̀máàtù tẹ̀bílíìgì nígbà náà lọ́hùn torí pé látara jẹ̀máàtù tẹ̀bílíìgì nílẹ̀ Yorùbá aburú jẹ̀máà míì tó kọ́kọ́ jáde òní jẹ̀máà agbọ́pàá àwọn jẹ̀máà agbọ́pàá ẹni tó kọ́kọ́ dálẹ̀ láàrin wọn mo lọ bá a. nígbà tóun náà gbé jùúlẹ̀ ẹni tó gbé lọ́wọ́ mọ̀lọ́ba nígbà tóun náà gbé jùúlẹ̀ ẹni tó tún gbélé lọ́wọ́ mọ̀lọ́ba gbogbo akitiyan wọ̀nyí mo rí nírìí pé mùsùlùmí ni dígí mùsùlùmí kìí ṣe kìrìsìtẹ́nì ní ọ̀wá sọ fún wa pé ẹ̀yin mùsùlùmí ẹ̀ túnra yín ṣe àbó ni ó wà tún wa ṣe mùsùlùmí ni ó tún mùsùlùmí ọmọ ìyá rẹ̀ ṣe. ṣùgbọ́n kàkà kó sàn lára ewé àgbọn tẹ̀bílíìgì ó tún le koko sí ni. lẹ́yìn yẹn oní jama mi tún súyọ tó tún jẹ́ jama tó burú ju jama àgbọ̀pá lọ tó burú tó bùyàrì òun náà sì ni jẹ̀mọ́ ìlẹ̀rọ̀ jẹ̀mọ́ ìlẹ̀rọ̀ irúnmọlẹ̀ tí ń bẹ nígbó gàǹbàrí tẹ̀bílíìgì ni òun náà nípìlẹ̀ ìkàkùkà yìí lòun náà kà tó fi di dìgbòlugi sínú igbó tó fi ń pera rẹ̀ ní nǹkan tí yóò jẹ́ ẹ́. so àti wá rí jamaatu tẹ̀bílíìgì ìpìlẹ̀ nílùú ìbàdàn a tún wá rí jamaatu tẹ̀bílíìgì ẹ̀túntún tí í ṣe agbọ́pàá dòní àwọn agbọ́pàá wọ́n sì ń bẹ bẹ́ẹ̀ náà la wá rí jamaatu tẹ̀bílíìgì ti mr ilẹ̀rọ̀ àwọn aburú yìí ó ń tẹ̀ wájú nítorí wípé ojoojúmọ́ táwọn èèyàn bá ń ka ìwé tẹ̀bùlíìgì ni wọ́n ń dìdàkudà sí nínú ẹ̀sìn ojoojúmọ́ tán bá ti ń kàwé jẹ̀máàtù tẹ̀bílíìgì òun ni wọ́n ń lékún sí i nínú bídíà. ní ọjọ́ tí mo wá lọ sí mọ́ríkàsì yìí kàyéfì tó ṣẹlẹ̀ níbẹ̀ ni pé nígbà tí mo débẹ̀ bí wọ́n ṣe rí mi wọ́n wá yan ikọ̀ àwọn oníkéwú láàrin wọn tí wọ́n ń pè ní àwọn ustaz àwọn àsáfíza nínú wọn àwọn tó mọ kéwú wọ́n ní kí èmi àti wọn kágọ sọ̀rọ̀ látara ìlànà burúkú tá à ń sọ fún jẹ̀máàtù tẹ̀bílíìgì pé kò sí nínú ẹ̀sìn wa tí wọ́n máa ń lò nígbà tí èmi àti àwọn tí wọ́n mọ kéwú tá a jọ sọ̀rọ̀ èsì ọ̀rọ̀ wọn ni pé àwọn ti gbọ́n tí mo wí o àwọn lọ jábọ̀ fún àwọn ṣéwù àwọn lọ jábọ̀ fún àwọn elders